الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأشكره ولا نعمه ظاهرة وباطنة واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبني فلان وباتو سوان مسلمين atọrọ àlékún yìí kí ọlọ́dún gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́mọ bá láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí anabi wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ọ̀rẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ́ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ alikiyama ẹ mọ̀ yànú ẹ̀sìn mo ń fásitì kò yẹn náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán náà létí ìbẹ̀rù rẹ̀ anittaqullah káyọ kọnu ọlọ́run ọba kábẹ̀rù ẹni kọ̀rọ̀ kábẹ̀rù ẹni gbangba ká máa fi náà wá ṣọ́ra níbi khushu'un nifaq ìbẹ̀rù tójú ayé tí ò ní dẹ́mi jama'a khutuba wa tini intan babo tẹ́lẹ̀ ó ní ìran àwọn àwẹ̀ tàtọ́wò mélòó ló pín sí ìntà túnilẹ̀ ń bẹ́ńbẹ́ ìntọ́jẹ́ pé òǹdè wá lórí ẹ̀ ń bẹ́ńbẹ́ àwọn èntí òde rẹ̀ tọ́jọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ asàlàyé ìdájọ́ ọjọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ èyí tó jẹ́ olóṣù òǹladé lẹ́yìn rẹ̀ àáfi ti ọlọ́dún àfi tẹ̀lé ṣùgbọ́n nánú alùsùnà wàlìjàmáà wàlìlẹ́yìn alhamd alàsìláyà alìlẹ́yìn ọlọ́run wíbà níbí wíbáyìí òun ni à ń fi ń ṣe ọ̀pátẹ́lẹ̀kú ẹ̀sìn wa àyè sì ṣe ẹni tí ń fi ẹgbẹ́ bọ́mọ ìyá rẹ̀ ní ìsìlámù lò ẹgbẹ́ àti gbogbo ọ̀nà tó pín sí a sì ń ké fún wa pé òṣèlú kò sínú ẹ̀sìn ọlọ́run ní ọ̀nà tó fi jẹ́ wípé àwọn tá a màrí àwọn tá a màrí ó ń ṣe ọlọ́run ní sallallahu alayhi wa sallam ọlọ́run ti gbà fún mi débi pé la hilifa fili islam ìmúra ẹni lọ́rẹ̀ kọ̀kọ̀ kò tún sí mọ́ láàrin ẹ̀yin mùsùlùmí àjọ ń gbàdúgbò káwa méjì ọ̀wá jọ sọ pé ilé ẹ̀ mùsùlùmí náà lè kú o èmi àti ẹnìkan lájọ ọmọ yàrá wa ní nǹkan o básìrì wàhálà kan bá ń bọ̀ èmi àti ẹnìkan láàmú tú fúnra wa ìbá àmọ́ sọmọ ẹlòmíì àní sọ la hilifa islam èmi àti ẹnìkan lájọ ọmọ akọra wa ń kéwú níta bá sì jọ gbóyè ń bẹ̀ àní sọfẹ́ lómi la hilifa islam eléyìí clear ṣùgbọ́n ibi tá à ń bọ̀ lẹ́nìí àwọn ọ̀rọ̀ máa ń já rìnrìn lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a sì ní ìdí ká clear rẹ̀ dinan wa amanatan ní ẹ̀sìn àti ní kíni o àti ní amánà ẹ̀sìn tá a gbà pé àwọn àfáà tí mímbàr oríire ni kí ọmọ ogun mímbàr oríire ni mímbàr orí ibú tún ni kí ọmọ ogun mímbàr orí ibú ni. ààyè kan ní anábì fílẹ̀ fún àwọn èèyàn kan tọ́lọ̀ ń kó ń bolo wú ọ̀ kọ́ ọ sọ́rọ̀ ẹ̀ka tó kó sọ́dọ̀ wọn pé òní omúnu méjèèjì tí wọn bá débi ìtì ń parọ́ fún ma bẹ́yìn ọ̀mọ̀ pẹ̀rọ ni alọ́sàámà yóò sì yọyín bí ẹ̀jẹ̀ débi ti ń sọ òótọ́ Allah subhanahu wa ta'ala mọ̀ pé òótọ́ ni yóò sì sàánú òun náà. àánú tó ní orí ni pé gbogbo ẹ̀ ń bá rí oore òótọ́ ńlá tẹ̀yìn rẹ̀ gbogbo wọn pátá ni ó tún nílùú ládá tọ́lọ̀ ń ó tó fún ẹnìkọ̀ọ̀kan wọn ọlọ́wọ́ tó fún ẹni tí ń tọ́ sọ́nà dáadáa. ìdán kútùbà tẹ̀lé mọ̀ọ́dúhù kútùbà kútùbà wà lẹ́nìí mọ̀ọ́dúhù rẹ̀ ni kẹ̀fíyàtú kútùbà tẹ̀ rasulillahi sallallahu alayhi wa sallam aw naqul kayfa kanat khutabu rasulillahi sallallahu alayhi wa sallam àti ẹ̀fẹ́ máa ń pa khutuba juma yìí a kàn bu ìyẹn a bu eléyìí láti fi pera wa padà láti fi tilẹ̀kùn mọ́ nífàákù láwùjọ níta ń pè ní nífàákù ó ní ká máa fi ọ̀gbẹ̀yẹ bára ẹni lò nífàákù kárò òdodo ká má lè sọ fúnra wa nífàákù ká wá bí mùsùlùmí kò ó ṣe ṣubú káwò rò pé bóyá ibẹ̀ láti lè dìde la khutuba nabi sallallahu alayhi wa sallam sebi ni gbogbo sa n tẹ̀lé bó o ní ṣe máa ń ṣe khutuba kí ló sì fi wá sórí rẹ̀ lórí ọ̀rọ̀ khutuba ar-rasul rabbi wa salamu alayhi ọlọ́mọsàbánisàlẹ̀ kún ìkẹrẹ àti ìgẹrẹ. jàmáà tá a bá ń ṣàdúrà fókù tó ti kú yorùbá là ń sọ o anabi sallallahu alayhi wa sallam àti àwọn tí anabi taari náà sùn látọ̀dọ̀ rẹ̀ wípé inú òkè ọlọ́run ni a wà ńlá máa sọ pé kọ́lọ́run sálẹ̀kùn kẹ́ wọn o ṣùgbọ́n bàbá tèmi kú ìgbọ̀nsọ̀ kọ́lọ́run sálẹ̀kùn kẹ́ wọn ọlọ́run bá ń kẹ́ ẹ̀ ní wì àfa mi kú ìgbọ̀nsọ̀ kọ́lọ́run bá ń sálẹ̀kùn kẹ́ wọn ọlọ́run kẹ́ ẹ̀ ní wì torí ìmọ̀bi tí wọ́n wà ìsìlẹ̀ fọlọ́n búra pé inú kẹ̀níà wà alùsùn lè ṣe gùlùwù bàbá madu àgbọ̀dọ̀ sọ pé ọlọ́wọ́ sàlékún kẹwọn ọlọ́wọ́ bá ní kíán babunu baz ọlọ́wọ́ bá ní kíán bawo femin ọlọ́wọ́ bá ní kẹwọn ṣùgbọ́n dàpọ̀ abubakar ọlọ́wọ́ bá ní sàlékún kẹrẹ tọ́ra àgbà pé inú kẹ ló ń wa nasuwa látọ̀dọ̀ sari yàtọ̀ bẹ́rẹ̀ méjèèjì ọlọ́wọ́ bá mi ńlá wí àyè pọ́lọ́wọ́ bá ń sàlékún kẹwọn torí kí ló fi dá ní lójú sẹ́nìkan lè bá wọ́jú ọlọ́run pé tí wọ́n bá sì sìn nókè ọlọ́mọ gbàṣẹ́ ọ̀hún sáré nítorí sọ́nù wa ìdán ọlọ́mọ àdìsàlẹ̀kùn kí ànábì wa sọlọ́sọ́lá ànábì sallallahu alayhi wa sallam kana yakhtubu yawm al-jumu'ah khutubatayn méjì ni máa ń ṣe ńjọ́ jumu'ah yóò sì àkọ́kọ́ ní dùn náà ni yóò sì ẹ̀kejì ní dùn wa kana yajlisu baynahuma oṣù ọlọ́run sì máa ń jókòó láàrin àwọn méjèèjì kájókòó ṣe kútúbà kájókòó láàrin kútúbà méjèèjì káfi ṣe fásílù láàrin méjèèjì ṣe dandan ni ìṣesí ànábì nìyẹn ṣùgbọ́n tí ẹni tí ń ṣe kútúbà fún wa ká pé kọ̀ǹdíṣàn kásìkejì fà á tí ò fi lè jókòó láàrin méjèèjì kódà ó ti ń bá kútúbà lọ ọkàn dalẹ̀ ni ó tún bẹ̀rẹ̀ padà ó ti ṣe fásílù apá kan àfáà ni dandan ni torí pé àtọ́ kọ́ sí kútùbà ní ìjókòó ó ní Muawiya ndama hamila lahma nígbà tó di pé tóbi tí ìdú ọ̀rọ̀ lọ́rùn mà radiyallahu ta'ala anhu wa arda èèyàn bẹ́ẹ̀ kútùbà tí a ní sàlámù wa máa ṣe yìí salawatullahi wa salamu alayhi èdè wo ni fi máa ń ṣe alikutuba ikhtalafa alul ilm fi tagiri li kutuba ila lugatin ukhra ghayra al arabiya kéèyàn ó fi èdè míì ṣe kutuba àwọn afa àpín méjì lórí ẹ dhaba ba'duhum apá kan àwọn afa sọ wípé kutuba kọ́ ni ìmáàmù ṣe tí ó bá ti fi lárúbáwá ṣe wọ́n ní sẹ́yìn lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ni pé anabi sallallahu alayhi wa sallama kò fèdè míì ṣe kutuba lọ́ba ló fi ṣe kutuba bákan náà nú èdè lárúbáwá ntí ẹ máa kutuba ó ní ọ̀rọ̀ tí a kó jọ láti fi bá ní sọ̀rọ̀ tó sì máa ń fà ní wá ṣùgbọ́n tòun tí bó sì máa ń fà ní wá tó yìí kìí ṣe pèlédè mi tó jẹ́ pèlédè mi ọ̀tọ̀ ni wọ́n yà máa pè wọ́n lè pè ní wáàsì wọ́n lè pè ní sìtì. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ìbùkọ́ án lílọ́kọ̀tà lọ́rọ̀ bí yíyà fi nùfúsì nàásì èdè lábáwọ́ lọ láti mú èdè ìdúró lẹ́mìí àwọn èèyàn ajẹ́ pé gbogbo ẹ̀ tí bá ń bọ̀ ní jimá ẹ kọrí ilé eke ẹ kọ́kọ́ lọ gbọ́dọ̀ bá wáyé lábá ni ìmáàmù ọmọ sọ. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kèé ṣe dandan ni kí ó jẹ́ pé kútúbà yọ̀ọ́ jẹ́ lárúbáwá tó bá ti lè jẹ́ pọ́n tí wọ́n fẹ́ bá sọ kútúbà yìí wọn ò gbọ́ lárúbáwá gbogbo wọn. tíláàjì bá gbọ́dọ̀ bá ń tíláàjì ò gbọ́ lárúbáwá a wípé èdè tí wọ́n gbọ́ yìí ó lẹ́tọ̀ọ́ kí ìmáàmù ó fi ṣàlàyé kútúbà fún wa tó ẹ̀jẹ̀ pé tuntun gbọ́dọ̀bà mẹ́mbẹ́ tó tún sọ lárúbáwá tí ọba wa sẹ́nì kẹtọ́ gbọ́ lárúbáwá ńkọ́ wọ́n ní kó sọ èdè tí wọ́n sì kí ni o tí wọ́n gbọ́yé ṣùgbọ́n àwọn tọ́ba jọmọ́ àyà ń bẹ tọ́ba tó jọmọ́ hadithu ń bẹ ìmáàmù ò ní máa wa lédè rẹ̀ tí gbogbo rẹ̀ ọ̀wà jẹ́ Yorùbá sẹ́pọ́nà wọ́n ní kílẹ̀ rí tí wọ́n lẹ́rìí àwọn ni wípé anabi sallallahu alaihi wasallam ti ń fi lárúbáwá ṣe útúbà ṣé yorùbá ni sáwùsá ni ṣé bí lárúbáwá ni wàlímùkọ́tọ̀bùnà arábìyún àwọn tí ànábì tó ń bá sọ̀rọ̀ náà lárúbá náà náà èdè wọn náà ni wọ́n fi ṣàlàyé fún wa èdè lárúbáwá ni ẹ̀rí kejì nínú sọ́rọ́tù ibrahim nínú sọ́rọ́tù ibrahim allah subhanahu wa ta'ala sọ wípé wa ma arsalna min rasulin illa bilisani qawmi àti ìran ànábì kan rí àfi pẹ̀lú ahọ́n àwọn èèyàn rẹ̀ li yubayyina lahum kó lè máa ṣàlàyé fún wa ńgbà ìmọ̀ nbọ̀ wa bọ́ wájú tí ń bá ní sọ ń tá àgbọ̀yé kí wá ní àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bá ní sọ o ìsàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba yóò mọ̀ ẹ́dẹ́ ti bu àwọn èèyàn pẹ̀lú èdè tí a gbọ́yé ó clear báwọn ọ̀dà tó bá wá jẹ́ pé kútúbà ìmọ̀ọ́mù lè fi èdè míì ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ẹni ayé abẹ hadithi bẹ kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú èdè rẹ̀ bákan náà ìrun tí ó sì kì náà kɔgbɔdɔ maa fi ede rɛ tu labanin ɔjɛ ɔda ti kutu baba wa n lɔ taasi ni aya bɛ hadithi bɛ kɔjɛlarabawa ewo ni wɔn dapɔ marun se yoruba ni wɔn kɔkɔ sɔ abi laban ni wɔn kɔ sɔ ŋgbɔ ba sɔ laban tan ni utuba yɔ ɛsɛ waa tu si ede wɔn wɔn abi. yóò kọ́kọ́ sọ èdè wọn yóò wàá padà fi èntì yóò jẹ́ lárúbáwá tí yóò fi so mẹ́lẹ̀ yóò wàá dàpọ̀ márùn yóò àjẹ́ pé lárúbáwá náà ló ṣe kí ni o òun lọ kángun sí irun apá kan náà àfa ni kò sí ní tí o lè ṣe apá kan ní kọ́kọ́kọ́ sọ lárúbáwá náà nítorí pé òun gan mọ̀ fún mu kútúbà apá kejì ní no lábákọ́ ni kọ́kọ́ sọ kọ́kọ́ sọ èdè wọn nígbà bá ṣòde wọn tán ìní ó fi jẹ́ wípé wútúbà mo ṣàlàyé fún yín torí ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ o mo wá padà pílẹ̀ mo ṣẹ̀ wá bẹ̀rẹ̀ wútúbà báyìí mo wá ń ka lárúbáwá mo wá dàpọ̀ mọ́ ìrun gẹ́gẹ́ bí ìṣesí ànábì sallallahu alayhi wa sallam. tayib àwọn ìṣesí kan bẹ̀ tá a wá gbọ́dọ̀ ṣe lásìkò kútúbà kí wọ́n máa jẹun máa mumi máa báwọn èèyàn sọ̀rọ̀ máa wò fíìmù mọ kí ẹni tí ń lọ ń ta mọ bá yàn sẹ́wó mọ fẹ́ ní síé mọ fi tẹ̀sùn bá síé ṣé gbogbo ìgbà tí ìmáàmù bá ti wá gun mímbàrí tá a wá ní apín útúbà rẹ̀ sí méjì ìkan jẹ́ útúbà gangan ìkan jẹ́ ìsàlàyé kútúbà ṣé bá ńlá wì ni abátìgbà tó ti gorí mímbàrí gbogbo ẹ̀ ní kútúbà táàfin sọ pé ńgbà tí bá ń sọ èdè míì ọlẹ́tọ̀ àti máa ṣe kíni o ọlẹ́tọ̀ àti máa ẹ ẹ ẹni tí bá ń gbọ́ túbà lẹ́tọ̀ àti máa sọ̀rọ̀ kọ́ka sí pé kì í sara wútúbà lẹ́yìn tó fẹsẹ̀ mọ̀lẹ́jù kútúbà ní látìgbà tí màmá ti gorí mímbà irinṣẹ́ tí èè ṣàlàyé òní tó gbé lọ síbi èdè míì ọ̀rọ̀ míì ní pé là ibi ó ti sọ̀rọ̀ bá wà òun nìkan ní kútúbà àwa bọ̀ padà kayfa kanat khutubuhu salawatu rabbi wa salamu alayhi bó wà ní khutubu anabi sàlám sí rí jaa fi sahih min hadithi jabir ibn samra radiyallahu ta'ala anhu wa arda jabir samra ni annabi sallallahu alayhi wa sallam oni kuntu usalli ma'a annabi sallallahu alayhi wa sallam inú ruwaya mi kuntu usalli ma'a annabi sallallahu alayhi wa sallam as-salawat gbogbo orun ẹ̀yàn nabi mo ti máa kí i kódà tẹ ẹ má jimá ń yẹ kparun kankan jẹ lẹ́yìn rẹ̀ wà kàánà ti salatuhu qasdan wà khutubatuhu qasdan sallallahu alayhi wa sallam tí anabi bá wá ń ṣe utuba qasdan khutuba yẹn kò ní sún yín yóò sì bá ń ṣẹlẹ̀ mú wà salatuhu qasdan. bọ́ọ̀nù gbà tí wọ́n ń kírun fún yín kò ní í sú yín yóò sì máa bá yín lára mu hadithi jabir bin samro nìyẹn radiyallahu ta'ala anhu wa arda. hadith حديث ولا كجي جاء في الصحيح وفي المسند أخرج هذه الرواية الإمام مسلم والإمام أحمد في مسنده من حديث عمار ابن ياسر عمار بن ياسر خطب الناس ó ṣe kútùbà fáwọn èèyàn jùmọ̀à fa áwò jazawa abúlagọ̀ kútùbà yóò gùn pọ̀ kò gùn pọ̀ ó sì yí àwọn èèyàn falamma nazal nígbà ọ̀pá ìkútùbà ìlú bá sọ̀kalẹ̀ kulna ya abali yaqudan law kunta tanaffast abasa ìlú ọba abúlé rẹ baba yaqudan tó o bá sì tún lè bá ní fi kún túbà yìí sí túbà yìí ó ó ó dùn mọ́ wá pọ̀ agbọ́yé gan amaru wa ni kí n jẹ́ kí túbà ó gòdì ẹ̀ sí ẹ̀ ní síbẹ̀ sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run sọ fún wa báyìí wípé inna tula salati rajuli wa qisara khutubatihi ma'innatun min fiqhihi fa'aqilu salata wa qusru al-khutbah. ó ń ṣe ọlọ́run ní sallallahu alayhi wa sallam inna tula salati rajul kí irun ìmáàmù ogun fún àwọn èèyàn fún àwọn mùsùlùmí tí ń kírun fún wà kí sọ̀rọ̀ kùtùbá ti hìn kí wùtúbà rẹ̀ wá kúrú ma inna tún kí ma inna madhinna tún kí madhinna alámatún min fiqihi àpẹẹrẹ pé ẹni yìí alágbọ̀yé ni ẹni tó sì mọ̀rọ̀ gbé kalẹ̀ ni fa àtìlú asọ̀láta ẹ máa jẹ́ròyìn ogun o wàkùsùrù lùkùtùbà ẹ wá máa jẹ́ kùtùbà kò kúrú. riwaya méjèèjì yìí Muslim gba méjèèjì wa. àtúwá ní ẹ̀rí mi ṣùgbọ́n ẹ̀rí eléyìí min hadithi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu akhraja imam at-tabarani fi mu'jamihi wal man bazzar fi musnadihi abdullahi bin abbas ni abdullahi bin umar abdullahi bin mas'ud ó ní annabi sallallahu alaihi wasallam sọ wípé inna tula inna qisara الخطب وطول الصلاة مئنة من فقه الرجل kí n ó gùn kí kútúbà ò kúrú lára ń téèyàn fi máa mọ̀ wípé ìmáàmù tí ń kírun fún wa yìí orí ẹ̀ pé ó sì lágbèkalẹ̀ ònlọ́wà. wà innahu sayati ibadakum qawmun ẹ sọ̀rọ̀ dáadáa o àwọn kan ń bọ̀ lẹ́yìn yín ẹ̀yin sọ̀hábà ẹ̀yin sọ̀hábà yìí yutiluna salat eh, yutiluna alkhutba khutba wọn máa gùn wáyà kùsùrúnà asọ̀lá ìrún ó sì kíni o ìrún wọn máa kéré ẹ má jọ wọn o kámánì jìnnà riwaaye eléyìí anabi ọ̀sọ́ sọ̀rọ̀sọ́lám mọ̀ọ́kúfù ni arábìlábìn Mas'ud kò tún wá fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ torí pé ẹnìkan bẹ́ẹ̀ nù sánádù rẹ̀ A ń pè ní apá kan àfa àmọ́ ń pè ní jẹ̀míìrù apá kan nínú bitasgiri ni jùmẹ́ìrù ibùnú bidomi tha imam bukhari ní tẹ́ ẹ bá ti rí inú àdìsí maturukun ẹ sáfi àtọ̀rọ̀ tó bá gbọ́ hadithu mejeji taari hadithu jabir bin samro ó ń sọ fún wa wípé irun anabi àti kútúbà rẹ̀ kèésù ni ṣùgbọ́n kò sọ déédéé ammar bin yasir ó ń fi yé wa wípé ìkéyàtọ̀ sí kan o irun yóò gùn kútúbà yóò kúrú àwọn bọ̀ kí sọ̀rọ̀ lùkútùbà kúkúrú kútùbà yìí àmọ́ mbẹ́ àwọn wòye sí wípé ọ̀dà ta ni ó jẹ́ àgbọ̀ kúkúrú kútùbà yìí òun náà ni anabi sallallahu alayhi wa sallam kayfa kanat khutubuhu bóò ni anabi ṣe ebi jabiru ti sọ. So naam ebi ni amaru náà tó sọ yìí naam àwa rí i pé khutubah sàlám tuhfad gbogbo ẹ̀ ń bá jókòó mọ́sálásí tí ẹ̀ ń gbọ́ khutubah nàbí báyìí wọ́n máa ń ha àwọn ìrìwàyà ti ń bẹ ti gbé odidi khutubah nàbí wa jama tó bá pọ̀jù sóse ya ojú kanu ṣé torí pé àìpọ̀ fi ṣe ha. قدر خطب الخلفاء الراشدين أو ومن هاني خطب أبو بكر وما ها خطب عمر وما ها خطب عثمان ومن ها خطب علي ومن ها وكان رسول الله صلى الله عليه وسلم إذا خطب كان النبي بس خطبة تسمى خطبته بالبلاط ومن بخطب النبي بلاط nbo ni Bilatu wa ààyè kan ni baynahu wa bayna al-minbar khamsumi ati mitran nisu kilo afu kilo ó ní Bilatu wà síbi minbar ya nabi wa wọ́n sì máa gbọ́n ànábì débẹ̀ sallallahu alayhi wa sallam tó jẹ́ five hundred meters kílẹ̀ wa tá a fi mọ̀ pé wọ́n máa ń gbọ́ kódà àwọn obìnrin ní gbogbo àdúgbò ní Madina ọ̀pọ̀lọpọ̀ wọn ìlọ́ha súrọ̀ tí ànábì máa karùn-ún jimá láti ibẹ̀ yẹn tí ọ̀rọ̀ ayé gan tí èyí ṣe pé bóyá ànábì ìjókòó kọ ó sì ha látẹnu ànábì ànábì sì wà lórí ìrun ni sallallahu alayhi wa sallam. inú wọn ni umu hisham bintu haritha radiyallahu ta'ala anardoha dubaba nafsu shay. ànábì sọ̀rọ̀ wa sọ fún ayé pé kútùbà kọsọ̀rọ̀ pé kútúbà bó ṣe máa ríre àwọn sọ̀hábà ní àbáni gba kútúbà rẹ̀ wá nípa pé kìí gùn nípa pé ìmọ̀ ń yí àwọn èèyàn àti wá gbọ́ yíbà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò sáago tá a fi mọ̀ pé ah kútúbà yìí twenty minutes ni kútúbà yìí thirty minutes ni jẹmáà tí o bá wá sáago bó o ní a ṣe wá ma kọ́dírù gógùn kútúbà nàbì sallallahu alayhi wa sallama sí kútúbà rẹ̀ máa ń jẹ́ five minutes irun náà wà jẹ́ five minutes tá a bá wò sí mínítì wa tá a lò lónìí kálá àrí ìmáàmù kan o ohun tó gbọ́yé ni wípé kútúbà àti irun kò gbọ́dọ̀ ju ten minutes lọ wọ́n ní kí ló dé ó ní ànábì ní tí ìrun bá ti lè gùn tí ó túbà kúrú àpẹẹrẹ pé ìmáàmù lọ́pọlọ́nu jẹ̀mọ́ tí ìmáàmù bá tún wá kúrú kútúbà tí ìrun gùn tí ẹnìkan kọ̀ wá sọ pé ntòun gbọ́yẹn bí kútúbà rè ó lóun sì bẹ̀rẹ̀ kọ́nu àdíìsì ni àwọn àáfàá ní ara ara ìponú ìmáàmù tún ni kò tí ì clear. àwọn bọ̀ padà. anabi sallallahu alayhi wa sallam òun ni àwòkọ́ṣe gbogbo wa haqqan bila raib ìjà àwòkọ́ṣe yìí ibẹ̀ láti ní sísẹ̀gbé. anabi sallallahu alayhi wa sallam. àhíyánan nígbà míì a máa fi odidi súrọ́tù kọ́f i máa fi ṣe kútúbà súrọ́tù kọ́f yóò fi ṣe kútúbà tí a bá wá fi súrọ́tù kọ́f ṣe kútúbà yìí ṣé pẹ̀lú ànábíyọ̀sọ̀ yẹn máa túmọ̀ rẹ̀ nǹkan kan. túmọ̀ rẹ̀ nǹkan kan àbáwọn tí ń bá sọ̀rọ̀ èdè wọn ní ìsọkalẹ̀ ó ti yé wọn èdè wọn ni ó ti yé wọn kò tún kọ̀ kan àbí pain àgbọ̀ suratu Qaf ó ojú ewé báyìí one ó tún lójú ewé kan two àti áàfù káwá pé nǹka gan tiẹ̀ ni nka ni nǹka ní kọ̀ọ̀kan téèyàn bá kà bilhadir. tí wọ́n kà pé qaf wal qur'anil majid bal ajibu an ja'ahum mundhirun minhum faqala al-kafiruna hadha shay'un ajib tí ń kà lọ báwọn kò lè lò less than ten minutes tá a bá wá sí ń bẹ̀ níjọ́ náà lọ́hùn a wípé anabi sallallahu alayhi wa sallam. منفذ كان منفذا لامر ربي انت ما امر الله باري تي ما مو تي ما انت الله باري ني اور الله اور الله سفون ورتل القران ترتيلا انا بيوت واني كباسي كاون قف والقران المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب يومك آية آية بس وانا ريثي أم سلمة رضي الله تعالى عنها وأرضوها تابوا بابا بان أفواني 25 minutes lápẹ̀rẹ̀. Like twenty five minutes lápẹ̀rẹ̀ anabi wa ni sallallahu alayhi wa sallam nti sábà máa kà pọ̀ níjọ́ jumua ní jimá òní suratul jumua yóò tún fi suratul munafikun tẹ̀lé tó wá pé bí ṣe wàá máa kéwù àti munafikun àti jumua káwá pa méjèèjì pọ̀ ká sọ pé ó fi fifteen minutes ké wọn. fifteen tá a Jama, twenty five yóò fún wa ní forty àti ìwà sọ̀rùn gangan irú ànábì bitẹ̀rìtìb tọ́ba dúró allahu akbar ntọ́ba lò lórí ìdúró tọ́ba rúkú tọ́ba ìlò ten minutes lórí ìdúró rúkú ó máa lọ bíi thirty minutes tọ́ba kú báyìí ìkú èyí ó máa lọ bíi ten minutes tó bá forí balẹ̀ eight minutes tó bá jókòó láàrin forí balẹ̀ méjì six minutes tó bá forí balẹ̀ lẹ́ẹ̀kejì five minutes yóò tún lè padà ìrun ẹlẹ́ẹ̀kejì òun lè jẹ́ thirteen minutes rùkú rẹ̀ yóò jẹ́ ten minutes ìgbèríko mbẹ́ eight ìforíkalẹ̀ six ìjókòó láàrin méjèèjì four ìtúnṣe tá a bá kó gbòòrùn náà jọ òun náà sásùnmọ́ bíi sẹ́gbẹ́lá yẹ̀ nẹ́bí kò sí kọ̀sáàgó kí wàá lọ́fàá tí wọ́n fi máa ń rí kútúbà nàbí ha ntọ́fà àwọn àfààní kìí ṣe torí kúkúrú rẹ̀ nìkan tẹ̀ríkìzù ń èdè tí wọ́n jọ ń sọ yìí èdè wọn jọ ni tẹ̀ríkìzù wa wà ń bẹ anábì sọ̀rọ̀ sára nínú ṣe sí rẹ̀ ń gbà mí a máa pààrọ̀ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mẹ́ta ìgbà míì a máa parẹ́ lẹ́ẹ̀mejì salawatu rabbi wa salamuhu alayhi àwa ń bọ̀. tá a bá wá mú kútúbà àti ìrun kí ló wàá fẹ́ gbé lásìkò táwa wáyé ṣé n tá a sọ ni pé kútúbà ò ju. twenty minutes lọ kútùbà jẹ́ twenty minutes irun kó sì yà jẹ́ twenty five minutes ọgbọ́dọ̀ gùn ju kútùbà lọ tàbí thirty minutes gbogbo ẹ̀ jẹ́ fifty minutes àbí kútùbà ten minutes irun twenty minutes kò síbi tí ànábì ti bá ní àdáda rẹ̀ sallallahu alaihi tó ti sọ bẹ́ẹ̀ ajẹ́ wípé masala wa dé. anabi wa yìí ìní máa pa ìmáàmù láṣẹ pé idha salla ahadukum bin nas falil khaffif bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín tẹ́ bá ti ń kírun fáwọn èèyàn tí èsè wọ̀ lọ́ndàrún kí má pẹ́ lórí irun o má fáwọn èèyàn ṣe mọ̀rọ́jà o yóò fi hàn ṣe tìláwà o sallallahu alaihi wasallam kò sì ní ọlọ́wà padà tó sọ fún wa wípé ìrun ni ẹjẹ́ ọmọ agun o ẹ̀yin ìmáàmù ó sì lẹ́tọ̀ọ́ kóbìnrin náà wá sí jimá tó lè gbé ọmọ lọ tọwọ́ ọmọ ké tó lè fẹ́ dáná fọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tí a tún wá náà in tó lè mú ìkànjú lọ ó lè wà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa làásì ìyàmọ̀ júmọ́à gangan ká pàkíyèsí ra gbó wa nígbẹ̀yìn á padà pàkíyèsí yẹn gbogbo kiri ìwà wọnú ara wọn àwọn àfa wa ní ẹ jẹ́ kọ́ ìdá wa téèyàn bá wo júmọ́à nàbì sọ̀rọ̀ sálàm kúlọ̀fà rọ̀ṣìdín àti èdè wọn tí ń sọ àti àìní sẹ̀sẹ̀ máa kọ́kọ́ sọ èdè ti yín kẹ́ ẹ̀ tó sẹ̀sẹ̀ pọn para máa sọ kútúbà gángan inna tuula wàlíkísọ̀rọ̀ nìsibìyáni wàlẹ́yìísá makusudẹ́yìnì bìdàtìhìmà ajá pé kí wútúbà ò kúrú òun gangan kọ́ la nídìí láforí àfọrùn kírun ó gùn òun kọ́la níìdì láforí àfọrùn a jẹ́ pé ntí ààyè kọ̀ọ̀kan tí bá ń bá mu òun lá máa fún un torí àríbi tí ìrun ànábì ti ń gùn àríbi tí túbà náà ti ṣe kíni o ti ti ń kúrú àríbi tí túbà ti ń gùn àtúrí ìrun náà ti ṣe kíni o tó náà tó ń kúrú torí ànábì àtúmọ̀ọ́ka sẹ́bì àti alẹ́ àtàkà nínú ìrun juma bíi ìwà àtúnṣe wàlúùdà mẹ́mú muslim rẹ́mọ́lá ọ̀tàn àlà ànábì yóò ṣe báyìí sáà yóò ṣe báyìí sáà àjẹ́ wípé àlà aslu ìpìlẹ̀ ní kisarul khutuba mustahabun kí ni hukumu rẹ̀ kí hutuba ọmọ gùn pọ̀ ntá afẹ́ ni sùmọ́ kéèsì dandan tó bá jẹ́ wípé ntàwọn afáfẹ́ sáré fún àrí tó bá jẹ́ wípé kí hutuba ògùn ó ní àǹfààní fún àwọn èèyàn lásìkò kan sásìkò kejì bóyá ń gbà míì fún káwọn kó lè bárun ọ bọ́ sí àwọn àsìkò kan táwọn èèyàn ń sin kankan náà lù lápẹẹrẹ tí èyí ṣe pé àmọ́ kútúbà lè rí kọ́sà máa gan ní gbogbo ìgbà wákàtí mẹ́ta wákàtí méjì àbọ̀ bákan náà kútúbà tá a wá lè sọ pógùn nílùú wáyé tá a lè pógùn nílùú wáyé yóò máa jẹ́ kútùbà tí ń lé ní wákàtí kan lọ́nà wo àwa ní hájà sí ká tútúbà sí èdè kíni o sí èdè wa àlá gbólóhùn tí a torí apá kan àwọn afa wọn ò gbàdí sí kéèyàn ọ̀sọ̀ tútúbà ní èdè mi abadan àfikún ẹ̀rí kọ́ jẹ́ Lárúbáwá gẹ́gẹ́ bá kọ́kọ́ sọ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó tún túbà padà sí èdè míì tí wọ́n bá pa gbogbo ohun tó fi sọ̀rọ̀ yìí papọ̀ èyí tí ó jẹ́ Lárúbáwá abẹ láíláí kò lè tó ogún ṣẹ́jú tá a bá wá mú pé òun gangan ni kútúbà a ti padà síbi kúkúrú kútúbà nu tá a bá tiẹ̀ wá jẹ́ papọ̀ pé àti ntí ó sọ yìí ntí ó tu yìí àtò náà ní kútúbà ibẹ̀ láti wá máa gbọ́ yí pé tí wọ́n bá ń kútúbà níbi sọ̀rọ̀ sálám nítorí wípé èdè tí wọ́n fi ń sọ èdè wọn ni ẹni títún wá ń sọ̀rọ̀ yìí ẹni títún máa sọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta ń gbà mí tọ̀rọ̀ bá ní ìdí bẹ́ẹ̀ ni kèésì ìsẹ̀ntì máa ń rọ̀ṣì sọ̀rọ̀ tí bá sì ń pariwo ṣe kútúbà yìí máa ń sọ bí ẹni tí ń sọ fáyàn yìí pé ọmọ ogun ti súnmọ́ o ogun tí ó kò yín lọ dé o tí a ní bí ọmọ pariwo tí ojú rẹ̀ ó sì pa salawatullahi الله salamuhu alayhi. ìdán ìjẹ́ kútùbà ní arkan pé ẹni tó ṣe kútùbà كبر ما كايا kò gbọ́dọ̀ لا báyìí pa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò ní arkan ṣùgbọ́n àwọn àfáànsára ìpó ní àríkánù tú àwọn nǹkan tí wọ́n ń gbọ́yé níbi ìṣesí ìkútùbà nàbì sallallahu alaihi wasallam tí ó sì ní jẹ́ dandan pẹ́lú mi masala wa wa hali yajibu lil khatib an yakhtuba ala sifati khutbat rasulullah sallam ṣe dandan ni fún khatib kó jẹ́ pé gẹ́lẹ́ bí khutba nabi ni ó ṣe ṣe bil ittifaq àwọn àfààní kì í jamaa ọ̀rọ̀ yìí ọwọ́ wà ní àárín àṣejù àti kíni o àti àṣe ètò gbogbo máàmù tó bá gbà wípé tọ́pìkì tó mú yìí òun ò rí pò ń báwọn èèyàn sọ tán torí wọn ò gbàgbọ́ yí ẹ̀sìn mà kí wọ́n sì gbọ́yé ní túbà yìí torí wọn lè kú kó tó di jímọ̀ mi wọ́n mọ̀ lọ gbé àìmọ̀ká pàdé ọlọ́run túbà fi hàn lọ bí wákàtí méjì méjì àbọ̀ ó ti di àṣejù ẹni tó sì wò pé à ah, mo ti ní túbọ̀ ọmọ ní o kọ́mọ ní o ọkà bòrò mi bàrẹ̀ inna alhamdulillah nahmadu wa nasta'in wa nastaghfiru wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina sayyiati a'malina man yahdihillahu fala mudilla la wa man yudlil fala hadiya la salatu wa salamu ala ibadallah wa'lamu anna khayral kalam kalamullah wa khayral hadi hadi muhammadin sallallahu alaihi wasallam lọ bá sì jókòó ó dìde padà gbogbo ẹ̀ sì jẹ́ five minutes àwọn àáfàá ní kèé sí alágbòye ló ń tàn níwọ̀n òní wa sọ̀rọ̀ yìí àáfàá wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala àáfàá wa As-Sa'di rahimahullah àwọn náà àwọn náà fìsì ntí Imam Ibn Taymiyyah sọ wípé ntẹ́ ń pè ní kútúbà bọ́ba ti mọ́ ọ ma kọ́sà ti kó àwọn gbólóhùn tó nítumọ̀ àánú ìbá àmọ́ pọ̀ sẹ́mà èèyàn lè fi ìṣẹ́jú márùn-ún ṣe ìnáyẹ̀ fi ìṣẹ́jú mẹ́wàá ṣe wọ́n ní túbà náà nù nígbà tí àwọn tí wọ́n tún jẹ́ àwọn àfa wa tí wọ́n tún jẹ́ ọmọ kí ó fáwọn ẹni tí wọ́n ṣàlàyé wọn ni ẹ má àwọn àfa ìgbọ́ o gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ tí ò ṣe láǹfààní nítorí pé ń ti ń bá a sọsọ pé òun ọ̀fẹ́ kọ́ pẹ́ lórí ìjókòó ilé ìdìde lọ kì í sọ̀rọ̀ o èyí tí ó sì báyàn sọ tí ń pé kí ni abáyé sọ̀rọ̀ pé má musa sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gan ẹni ọ̀fọ̀rànù fọ̀rànù á sọ̀rọ̀ mọ àníkíní á sọ ah ìmáàmù sọ̀rọ̀ òun náà èsì ta ni o kọ̀tíìbù kèésì kíni o fàkíìwù tayib ẹni tí wọ́n ń bá ní sọ̀rọ̀ ẹ̀sìn kútùbà tá a fi wá ń gbàgbéra wípé kútùbà láti ẹ̀wà títún jọ bí ìgbà tí èèyàn ń bẹ ní wáàsí ìta tọrọ yìí sì ń yé táwọn èèyàn mú un lò tí wọ́n ń bíi forty minutes forty five minutes nítorí pé ibi tá a ti ń ṣe mistake lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ máa wọn útúbà ju bó ṣe yẹ lọ tí imam ti gun mímbàr títí tá a fi kírun ó ní àwọn tó gun mímbàr kò sí ọgbọ́n six seven minutes yóò kọjáde pẹ̀lú ìrun tí wọ́n ó pè. naam ó sì gun mímbàrí one ó bẹ̀rẹ̀ wútúbà ní seven after one ọ sọ yorùbá èdè wọn kí wọ́n lè gbọ́ wútúbà yìí ó fi twenty minutes sọ ọ sọ lárúbáwá ten minutes wọ́n kírun ńgbà tí a bá sọ wípé a lè fèdè èèyàn tú wútúbà tá a bá wá pa twenty minutes àti ten minutes pọ thirty minutes a sì sọ pé ànábì ní kírun ó gùn ju kútúbà lọ a jẹ́ pé kí mọ̀mọ́ yá fi forty minutes bá ní sí kíni o ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ó ti fi àdíìtì kan fi ṣe oríire fún wa jaa fi sahih min hadithi abi hurata rodi rata nardo ni amsa san sọ wípé man iktasala yawm ibi àti ń fi ẹgbẹ̀rún síra wa nù ẹ ń bá wẹ̀ ǹjọ́ juma ní riwaya mi ghuslal janaba níwẹ̀ janaba wàrọ̀ hafi sáàtì wula ọwọ́ abóde ńlẹ̀ ọkọ̀rí sí jimá ní àsìkò àkọ́kọ́ jimá kí lásìkò àkọ́kọ́ àbọ̀ mbẹ́ o ọlọ́run ní ẹ̀yin màlàíkà ẹ̀ máa tẹ́ bá fún fáka annama qarraba badana láàdá tí ó wà lọ́dọ̀ ọlọ́run bí ẹni tó fi ràkúnmí ńlá tó fi ṣe sàárà sọ́dọ̀ ọlọ́run ọba òun láàdá tí ó gbà wà mọ́rọ́ àfisáàtì thaniya ẹ má kọ́ ní juma lásìkò ẹlẹ́ẹ̀kejì fáka annama qarraba baqara bí ẹni tó fi màálù ṣe sàárà síwájú ọlọ́ni wà mọ́rọ́ àfisáàtì thalitha ẹ má kọ́ ní juma lásìkò ẹlẹ́ẹ̀kẹta fáka annama qarraba kabshan akron bí ẹni tó fi àgbò tí wù ẹ lọ tí ń wúyàn tèèsì kíni o tèèsì ìsúnmọ́lọ́ni wàmàn rọ àfisàtì rọbíà ẹ̀ ń bá kọ́rí jimá lásìkò ẹlẹ́ẹ̀kẹrin tí jimá tó fákà nàmà kọ́rọ̀bà dàjájà bí ẹ̀ ń tó fi ẹ̀ di ẹ̀ sí sàárà síwájú ọlọ́ọ̀ni wàmàn rọ àfisàtì lọ́kọ́mísà ẹ̀ ń bá kọ́rí jimá lásìkò ẹlẹ́ẹ̀karùn tí jimá tó fákà nàmà kọ́rọ̀bà báyìdọ̀ bí ẹ̀ fẹ̀yìn sí sàárà ni. nígbò lásìkò wa tó láti gba ṣé láti tùlú ìfàjìr òun láti mú ni àbí láti tùlú shams látìgbà tó oòrùn bá ti yọ ṣé ń láti mú ni àbí látìgbà tí tùlù fàjìrì nítorí fẹsẹ̀ múlẹ̀ jù ni pé tó oòrùn bá ti yọ tó oòrùn ń yọ kápọ̀ oòrùn ń yọ ní six thirty ní táìmù kan zawalu sì ń ṣẹlẹ̀ ní one wọ́n wà á mú àsìkò tí ń bẹ láàrin six thirty sí one iye wákàtí tí bá ń bẹ́ńbẹ́ ńlá wà á pín márùn-ún ìpín àkọ́kọ́ ẹ̀ ń bá múra ńlẹ́tọ́kọrí jímọ̀ yóò mọ níláàdá ẹni tó fi ràkúnmí sísá lásọ̀dọ̀ ọlọ́run ẹ̀ ń bá kọ́ lẹ́ẹ̀kejì jẹ́mọ́ tá a bá wá wu ọ̀pọ̀lọpọ̀ wa lónìí sẹ́ńtì ń gba ràkúnmí wà nù wa gan ẹ pàṣásí ìjọba tì àṣàṣì ìjọba pilẹ̀ ń bẹ́ lù nǹkan kan èrò oúnjẹ nǹkan kan àrò jẹjẹ o àrò jẹjẹ o àṣà mú nǹkan kan lọ pàdé ọlọ́run ó ń tọ̀ ń dànù wa tó lè sọ wípé odidi oṣù méjì òun ń gba màálù lọ́dọ̀ ọlọ́run torí ta bá mú sí stáàtì àwọn tí ó kọ̀kọ́ ní ládàá àkọ́kọ́ dídé jímọ̀ àwọn kọ̀mọ̀wọ́ eighty àwọn ẹlẹ́ẹ̀kejì dídé jímọ̀ àwọn kọ̀mọ̀lẹ́ nine thirty àwọn tí ó gba màálù <laughs> àwọn tí ó gbàgbọ́ kọmọ wọlé mú ògbà tá à ń dé jimá àwọn tí ó sì gbẹ díẹ̀ kọmọ wọ eleven thirty náà àwọn tí ó gbẹ̀yìn kọmọ wọ pass one torí pé nùrìwáyà mi ó ń sọ ọ́nàdì àkànnà yóò múlẹ̀ jùmọ̀ tó wà díjọ́ jùmọ̀ ọlọ́run ala kulli abuwabil masjidi malaika àwọn malaika kan bẹ̀ iṣẹ́ tán máa ń ṣe No ọlọ́run ni ẹ lọ́ọ́ rè dúró sí gbogbo ẹnu ọ̀nà tó kọ́ mọ́sálásí yaktubuna la awwala fala awwala wọ́n máa kọ àwọn èèyàn bí wọ́n ṣe ń wọlé ńkọ̀ọ̀kan bí wọ́n ṣe ń wọlé ńkọ̀ọ̀kan fa idha ja al-khatib ní ruwa mi fa idha sayida al-khatib al-mimbar tí ìmáàmù bá ti gorí mimbar tọ́wù sọ́fìfà wọ́n pa gbogbo òwe tí wọ́n fi ń kọ́ ọkọ̀ àwọn tí wọ́n fẹ́ kíjìmọ̀ wọ́n pàdé wàjáwù yastami'una adh-dhikr àánú ọ̀wọ́ àjókòó wọ́n máa gbọ́ kútúbà wọ́n á pẹ̀lú míì tọ́wọlé máa. jimá ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbẹ̀rẹ̀ pèsè àdìgbé kọ̀ọ̀ma ìdán hadith wa ń bẹ ńlẹ̀ yìí ǹjẹ́ alùsùnà kan bẹ wàlìjàmáà ní ìbàdàn lẹ́nì tá a lè sọ wípé tó bá ṣe kútúbà ní twenty five minutes forty to thirty five minutes òní ó fi kírun sọ wà. So a jẹ́ wípé ntí ànábì ń sọ fún wa ni wípé àti útúbà àti irun kò gbọ́dọ̀ bọ̀ sí oko ó sú wa lẹ́mìí àwọn tí ń bẹ lẹ́yìn ìmáàmù ìrúnjọ míì ó lè kúrú sí útúbà útúbà ń gbà míì sì rèé ó lè kúrú sí kíni o irun ìmáàmù ṣe útúbà thirty minutes forty minutes ó dìde padà yóò máa kírun lọ ní gbóhùn ẹkún àwọn ọmọ wẹrẹ ṣé bẹ́ẹ̀ náà sì rí útúbà ó tún ju ìró tó padà gun jútùbà lọ làwọn fàfisọ wípé ìnàlkísọ̀rọ̀ wà túlà gúngùn àti kúkúrú láàrin méjèèjì ní sibiyani àfitìní ìdàkítàdọ̀lì hálù ìlkísọ̀rọ̀ ìyẹ́kùsùrù alì imam ayé alìkútùbà tí ààyè bá gba lápẹ́ àti kọ́kọ́ mọ̀ wípé kò sí ọ wọ́n lọ bí ìmáàmù ṣùrẹ́m léèrè kí ní sanwó lẹ́sàn-án wípé ọ̀dà irun tí anabi ní ẹnba ti ń kírun fún yàn kọ́ mọ́ pẹ̀lú orí irun yìí tí ẹ̀ ń fẹ́ tẹ̀lé súnà jumua tẹ́yìn máa mú haramu náà tẹ́ ẹ máa lọ rèé ka sọ́tù sájídà tánàbí máa ń ka jumua lọ́pọ̀lọpọ̀ ọgbà ìsì máa ń ka ìnsán lẹ́lẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àìsí ìbẹ̀rẹ̀ yìí tí wọ́n jẹ̀bi arúgbó ọ̀pọ̀lọpọ̀ wá láti orí ìlú mi wọn ò bá rùn sábà ọgbọ́n òlìyẹn lè dá tí àfáà ní wàláì àwọn gan jókòó jókòó jókòó jókòó jókòó tí wọ́n ronú sí pé sẹ́yìn wà máa kàn tọ́lọ́run sọ̀kalẹ̀ ni kó lè bá a yá kò sí ọgbọ́n téèyàn ò ní lo close to fifteen minutes pó kéré tán pátápátá lórí irú òrùn téèyàn bá fi súrà méjèèjì yẹn kà àfáàsì sọ bẹ́ẹ̀ ni àwọn àròkàtì ìrànkọ́ rùkú sùjúdù asàmọ̀wí kankan gbogbo ẹ̀ náà títí tí ọ̀rọ̀ òfì wá ọ̀rọ̀ òfì clear jama'a ní ìlú kan sí kejì àti àsìkò kan sí àsìkò kejì ntí ànábì ń ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam òun náà ni ìtẹ̀lé ìṣesí ìhun ìsìmọ̀ wípé ajẹ́ pé fàkíwù ẹni tó gbọ́rọ̀ yìí ilẹ̀ tí ó bí wọ́n ṣe máa manage situation kìíní ọ̀rọ̀ tá à ń bá lọ yìí tí èèyàn bá dákẹ́ ń bí ah ntí ọ̀dà náà mùsùlùmí ó ọle, lọ́lé ó nídìí kí ìṣẹ́jú ya kún ìṣẹ́jú mẹ́wòó kún ìmáàmù ló ní ọ́ sàlàyé a bọ̀ yìí máa kúnkú kúnkú kẹnu ó sì dìjú ìkẹ́ tí yàrá bá mú kéèyàn tẹnuma tẹnuma tẹnuma kéèyàn èèyàn òní ọmọ kúnkú rẹ̀ ṣùgbọ́n híhá kútúbà nàbì kèé ṣe torí kúkúrú rẹ̀ o ìjọ mi ń bẹ ha torí pé àáyà ni ìjọ mi bẹ wọn máa torí pé ànábì máa ń pàrọ̀rọ̀ ní kíni o ní ẹ̀ẹ̀mẹ́ta tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ́ba rí ni a jẹ́ pé kò sí lórí sunna nàbì gbogbo mọ́mù tó bá kú mọ́sálásí tẹ́yìn ọ̀bá lè haútúbà rẹ̀ gbogbo wa sì tó bẹ́ẹ̀ kódà kọ́ máa sọ èdè wa àyàfi tó bá jẹ́ pé nǹkan sọ̀hábà ń sọ ni pé táwọn bá bóde tán padà kókókókó nǹkan nàbì wí àwọn a máa ṣe sọ́mùrì rẹ̀ ìǹtẹ́sì ń sọ pé wọ́n máa ni wọn àti wọn tó bí ànàbí sì sọ sọ̀rọ̀ wa tó lọ́wọ́ sálámù àlẹ́ àti àwọn àwọn khulafa rashidin ọ̀pọ̀lọpọ̀ wa láti kà nípa kútùbà Abubakar kútùbà Abubakar níjọ́ tí wọ́n fi ṣe tó dúró lórí gbogbo mùsùlùmí ìbẹ̀lá kọ́lẹ́ dì sí ti Umaru náà ti sọ wípé dọ̀ífù yín lọ́dọ̀ ti tèmi kọ̀wíyù ni àti àkúdà àkọ́wùlà ẹwà àtijọ́ tí wọ́n ti kọ́lẹ̀ wọ́n sì hà ní. jama àjẹ́ pé àlámàrí ó sì kí ni o ara wọn kọ́ídà kan wà ń bẹ kọ́ídà ń sọ fún wa wípé tá a bá jabir Ibn samro àti irú anabi àkànkàn kò sara yìí pé ìkóògùn ìkóòkùrú anabi máa ń ṣe níbàámu sí bí alamari bá ṣe gbà ní ṣùgbọ́n kèé sú àwọn tí wọ́n ń gbọ́ a rí i pé fíìlù ni mọ̀mọ́kìlọ́yìn anabi àti inú rẹ̀ àti kankan rẹ̀ fíìlù ni iṣẹ́ ni ṣùgbọ́n àdìsù àmàbìnrin yasir kọ́ọ̀lù lòun kí nàní kọ́ọ̀lù fa àpìlú asọ̀láta wa kùsùrù alùkùtùbà ẹ jẹ́ kí irun ogun ẹ jẹ́ túbọ̀ kéré gbólò ni. ìntà sí ń sọnù usulu ni wípé tí ọ̀rọ̀ tí ànábì bá sọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n dàbí ẹni pé sósì jọmọ́ ìntẹ́lá ànábì ṣe báyìí irun rẹ̀ ní aṣọ bó ṣe ṣe ọ̀rọ̀ tó sọ kalẹ̀ rèé wọ́n ní ká máa ti ọ̀rọ̀ síwájú iṣẹ́ nítorí wípé ìwọlá fún níyàn ọmọ ń wọ iṣẹ́ ànábì nígbà míì ṣùgbọ́n tó bá ti sọ síta fún wa gbogbo wa ni ó ti ṣe kíni o òun ló kóónú àwọn afọ àwa ní bẹ́ẹ̀ lórí ń tòótọ́ ṣùgbọ́n fíìlùhù láàyò àárídùn kọ́ọ́lá lọ́sọ̀ bìlì umma láṣìyàmà ìdá lámìyẹ̀rìd dẹ̀lílùn aláàtìsọ́ọ̀sì dáàlì wàhádà mìíràn ṣùgbọ́n ọ̀rọ̀ tí ànábì bá dojú ẹ̀kọ́ gbo umma a gbọ́dọ̀ fi sí ànábì kankan sọ di ìṣesí ànábì nìkan nìyíùn tá a bá tí ì rí ẹ̀rí mi tànàbì tó fi ṣe kíni o tó fi tú wa lẹ̀ tá tó fi dè wá wípé èmi nìkan mo máa ṣe báyìí o irú ànábì yìí ń gùn jọ mi a sì rí ẹ̀rí tó sọ fún wa wípé kò gbọ́dọ̀ mọ́rì báyìí o irú ànábì àmọ́ kúrúǹgbà mi a sì rí ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ ajẹ́ wípé alkisoru wà tùlù nisbiyani wà laysa maqsudayni bidhatihima kèése irun ọ̀gbọ́dọ̀ kèése àmọ́ irun pa lórí kógùn amótùbà pa lórí kókúrú òun kọ́ ni ti ànábì ń sọ ànábì ń sọ ti situation bá gbà ní àárín méjèèjì tá a sì gbọ́dọ̀ rí oṣù mi. àwọn àbọ̀ ìmáàmù tí ń ṣàlàyé kútùbà fáwọn èèyàn rẹ̀ ní sì máa lo ten minutes àwọn èèyàn rẹ̀ tún wá gbọ́yé òun sì fẹ́ kí wọn ò lè ha níbi lo ten minutes àwọn àfáà ní oúnjẹ ìsalágbòye ìmáàmù kan ń lo fifteen minutes anáwà lórí kútùbà àwọn jàmáà rẹ̀ àwọn àjọ rẹ̀ àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n ń gbọ́yé wọ́n tún wá ń gbọ́ yé débi pé wọ́n tún gbá ìmọ̀mù ọba sì tún wọn ọba sì tún di ọ̀pọ̀ díẹ̀ sí jù báyìí lọ àwọn àfààní iqtida'u al-hal ala kullin min al-halataini òní kísọ̀rọ̀ àti túlù ìrun ìdán Allah subhanahu wa ta'ala kọjọ́ jàre kó fi wá sí kùngẹ́ ìtẹ̀lé sunna nabi tí èyí èso ìláyà tàlìkíyàmá. kọ́mọ yóò sèmi àti kọ́mọ yọkù mbẹ́ láìláì. alhamdulillah alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard wa ja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun wa salatu allahi wa salamu ala ashrafil mursalin nabiyyina muhammad اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أمة الإسلام خطبتنا اليوم تدور حول كيفية خطبة رسول الله صلى الله عليه وسلم كيف كانت خطبه صلوات ربي وسلامه عليه كان رسول الله صلى الله عليه وسلم مؤيد ومرزوق بجوامع الكلم صلوات الله وسلامه عليه وكان يخطب الناس يوم الجمعة خطبتين الأولى أطول من الثانية وكان رسول الله صلى الله عليه وسلم خطبته قصدا وصلاته قصدا جاء هذا في الصحيح عند الإمام مسلم من حديث جابر بن سمرة رضي الله تعالى عنه أرضاه قال كنت أصلي مع النبي صلى الله عليه وسلم وفي رواية كنت أصلي مع النبي صلى الله عليه وسلم الصلوات وكانت صلاته قصدا وخطبته قصدا وكان رسول الله صلى الله عليه وسلم إذا خطب الناس رفع صوته حتى يسمع لأن صوته جهي لأن صوته جهير حتى يسمع من البلاط والبلاط بينه وبين منبر صلى الله عليه وسلم 500 متر أي نصف كيلو وكان الناس من الحضور من صحابة رسول الله صلى الله عليه وسلم يحفظون خطبه وكذلك كان الناس يحفظون خطب الألفاء الراشدين رضي الله تعالى عنهم أجمعين لقصرها ولتركيزها على المهمات وكان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بكسر الخطب جاء هذا في الصحيح عند الإمام مسلم وفي المسند عند الإمام أحمد من حديث أبي اليقظان عمار بن ياسر رضي الله تعالى عنه وأرضاه وقد خطب عمار الناس فأوجس وأبلغ فلما نزل قال الناس له يا أبا اليقظان لقد أبلغت وأوجزت لو كنت تنفست فقال لا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 لا يهمل ولا يمي ولا لا يهمل ولا يضيع وهذا الذي جاء من حديث أبي اليقظان أمار بن ياسر قد جاء ما شابه من حديث أبلا بن مسعود أخرج من الطبراني في معجمه والبزار في مسنده قال عبد الله بن مسعود إن قصر إن طول الصلاة وقصر الخطبة مئنة من فقه الرجل وإنه سيأتي بعدكم قوم يقصرون الصلاة ويطيلون الخطبة فأطيلوا الصلاة واقصروا الخطبة ذكرنا أن هذه الرواية غير ثابتة ما ثبتت هذه الرواية مرفوعة إلى الرسول صلى الله عليه وسلم ولا موقوفا عن عبد الله بن مسعود لأن في إسناده رجلا يقال له جمي ابن أبي ثوب فهو متروك كما ذكره الإمام بخاري ولكن من هنا قال أهل العلم وقد جاءت رواية أخرى في أن رسول الله صلى الله عليه وسلم حفظ بعض الصحابة من في رسول الله صلى الله عليه وسلم على المنبر بعض الصور التي يديم رسول الله صلى الله عليه وسلم على قراءتها وهو في صلاة الجمعة كسورة قاف جاء من حديث الذبابة ومن حديث أم هشام ابن حا بنت حارثة رضي الله تعالى عنها وأرضاها ومن هنا قال أهل العلم إذا كان رسول الله صلى الله عليه وسلم يخطب الناس بسورة قاف بأكملها أحيانا صلوات ربي وسلامه عليه وكذلك من مداومته إياها قد حفظ من حفظها من فيه وول المنبر كان القصر إذن والطول إذن نسبيين وليس مقصودين بذاتهما إذا اقتضى الحال أن يقصر الإمام بيد أن القصر مستحب وهو الأصل وما قال بوجوبه إلا الظاهرية أما أهل العلم بأجمعهم ذهبوا إلى أن قصر الخطبة هو الأصل وهو المستحب لكن إذا اقتضى الحال أن يطيل الإمام أحيانا لا بأس بذلك لذلك قال أهل العلم لا سيما إذا كان يترجم أو يبين الخطبة لقومه بلغتهم فإنه لا بد أن يفهمهم لقول الله تعالى وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم هذا الذي كان عليه أهل العلم فلما ذهب الإمام ابن تيمية والعلامة السعدي إلى أن كل ما يقع عليه اسم الخطبة فإنه يصح أن يكون خطبة فهي مجزئة وتكون هذه الخطبة مجزئة لكن قيد أهل العلم هذه العبارة وهذه الجملة بأن الخطبة لا بد أن تكون مفهومة ولا بد أن تكون مبينة لأحكام الدين مفهمة للناس فإذا كان هذا كذلك فسنرجع إلى أن القصر والطول نسبيان إذن فليس مقصودين بذاتهما نسأل الله تعالى أن يوفق الجميع لما يحب ويرضى اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا دمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين اللهم ربنا وفقنا لكل شيء ترضى اللهم ربنا وفقنا لكل شيء ترضى اللهم ربنا ارضى عنا فإنك إذا رضيت عنا فقد نجونا يا أجود الأجودين ويا أرحم الراحمين عباد الله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 وسلم تسليما كثيرا